seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. sọ ìròyìn àgbọ̀ ṣe tó wọ́n ní kango kango báyìí láàgbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀ dùgbẹ̀ làágbọ́ ti ṣẹ̀kẹ̀rẹ̀ bóṣù màrìbáyọ kẹlẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n bá wà ní ọjọ́ ta kí wọ́n orí kedere ni ìròyìn tó kọ sísọ náà túrè òun ló tún yọ kẹlẹ́ kí ń lọ́sàn-án tòní ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta náà la wà ibi làwa wà tá a ti ń dá keke lókè mhm. àníbi la wà tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ̀yin ti mọ̀ yí pé bá aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango bíi ta gogo lẹ̀ máa ń láǹfààní láti fetígbéyàwó ròyìn eléyìí tọkọ sísọ tí sì tún máa gbẹ̀nú tán atútidé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìròyìn túndé amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjeléńje yín rèé òun náà ló ń kì í káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní olùkùnmi náà wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí òun náà ń dún ẹgbóhùn rẹ̀. túndé bọ́ọ̀ níṣọ́ wà pa. mo wà pa. ojú rẹ̀ máa ń dán ọlọ́ọ̀lọ́ ni. ilé iṣẹ́ téèyàn bá ń gbé ń ṣiṣẹ́ máa ń sọ̀rọ̀ lára èèyàn lóòótọ́ mú mi rántí ayé ìgbà kan bójú rẹ̀ ṣeré kọ́ ẹ̀. bóò lójú mi ṣe rí ngbà náà. bí ilé iṣẹ́ ibi tó wà ngbà náà ṣe rí lójú rẹ̀ ṣe rí ṣùgbọ́n nísìn ah. òun fresh òun fresh àbọ̀ fresh. o tún kọ sísọ mo fresh mo fẹ́ fresh pa ni. gbàgbàgbà orí bàálù mi. mo fresh àgan. kò sí wàhálà tọ́ bá a ṣe tún gbede lákọ̀tún lọ́sàn-án tòní ẹ ti mọ àwọn òròyìn tó ṣe bẹ́ẹ̀ gbẹnu tọkọ sísọ báwọn bá a bá ti mú wá fún yín kẹ́yìn ṣá máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ ṣàríkọ́gbọ́n fọgbọ́n ọlọ́gbọ́n fi kọ́ra ẹni bára àṣáájú bá jí kòtò ìkárà yòókù lọ́gbọ́n ni bó o wá níṣẹ́ wà pa o ilé ńkọ́ àyà ńkọ́ ọmọ ńkọ́ àlàáfíà ká wà bí àlàáfíà tòun ti ṣó elédùnmarè kò ní ká kúrò lórí gbogbo kó wa wa. àmín o òní náà ibi iṣẹ́ la wà ní oko ní ọ̀nà jíjìn rere ni àníròkó gbé sóko àníràjò gbé sájò a máa lọre a máa bọ̀re torí àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu wọ́n ní igbó dídí náà ní borí orin torí torí àràbà rí bí òkùnkùn náà ní bó ti gbó ti jù ó díá fún Ọ̀rúnmìlà bàbá rìn lù àtòkèdókè wọn ní Ọ̀rúnmìlà ò ní lọ kò ní bọ̀ ó lóun á lò á bọ̀ nítorí pé iwájú ni ọká fi oró tiẹ̀ sí ti fi ń pa wọ́n ẹ̀yìnlá kéèké fi tiẹ̀ sí ti fi ń tààyàn láṣẹ ìdùà ààbò níwájú ààbò lẹ́yìn yóò máa wà pẹ̀lú wa. sẹ́nu ìwé aláwìyé náà ló ti rí kinní tó ń wí. ó wà nínú sáàmù àjùmọ̀ká àwọn hmm. bàbá wa. ọmọ nǹkan tí wàá fi lè pé ọlọ́run ṣàánú fún mi. ọmọ samuel gbé sàbí ló kọ mi ṣé nǹkan ò ṣe ọ. kí ni sáàmù tó lọ kàtá ní ọmọ táwọn èèyàn máa béèrè lọ́wọ́ wọn ní ṣé babaláwo sàlú ayé lọ́rẹ́ yìí ni. ta ló béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn náà ní gbòòrò wọ́n ní bọ́ọ̀ bá ti ń jò wọ́n máa béèrè pé ah, ṣé babaláwo ṣàlù ayé ni wọ́n ní àbí ti bò. Hmm. ohun tí ò bá yé ẹlòmíín gbà míì máa ń pọ̀ ni ọmọ pé ìgbàgbọ́ wà nípa ti ìlànà ẹ̀sìn. bẹ́ẹ̀ni. àwọn nǹkan kan wà tó jẹ́ pé àjẹbí nílẹ̀ hmm. kóòtù òjìrè hmm. bí ìgbà tí olóyìnbó bá ń sọ gírámà ńlá iná ni àwọn èdè yìí náà ẹwà èdè yorùbá sì ni ànílò ẹ̀. àkíkà ọ̀dà ajá bẹ̀rẹ̀ ròyìn tó níwọ̀n àgbààgbà tá a ti dé sórí ìròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní àwọn kókó kókó kókó inú ìròyìn eléyìí tọkọ sísọ òun náà láàmú àdìwọ̀n sí létí lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ jẹ́ kèmí ó kọ́kọ́ mú un nípínlẹ̀ Rivers ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọ́ka àrùn kan ṣẹlẹ̀ ń bẹ̀ o ọ̀dọ́mọdékùnrin ọmọ ọdún méjìlélógún kan mọ̀mọ́ ni wọ́n fi owó sọwọ́ sí iyùn lórí àpò àsùnwọ̀n ìfowópamọ́sí rẹ̀ báàkì àkáǹtì rẹ̀ lọ́ba ní kò wọ́n lọ gbà á níbi èèyàn ti máa ń fi ike ìyún káàdì gbowó lẹ́nu ibi téèyàn ti lọ mọ́ gbowó lọ́dọ̀ àwọn oní pos tí ẹ ní àwọn tí ẹ mọ́ gbowó lọ́wọ́ èèyàn kó tó gbowó jáde ńbẹ̀ sanwó kó tó mm-hmm. gbowó pos ńgbòho débẹ̀ tó ti ń sanwó fún owó tí ń wá san fún un owó kan lára rẹ̀ tó jẹ́ one thousand naira ọwọ́ mm. ajé àdàmọ̀dé ọjẹ́ kántáfíìtì lọ́ba ní kí wọ́n ó bò ń dá owó ń padà pé wọ́n fẹ́ o pélé owó ilé kántáfíìtì ni ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ṣẹlẹ̀ sí ọmọkùnrin. orí ayédèrú owó. ẹn èmi lọ ṣẹlẹ̀ ńbẹ̀ ẹgbọ̀ kọ́ńbọ́ọ̀kì mi rèé tó tún kọ sísọ èsì o ìmbolayé ọ̀hún lọ kò mà yéni tó àmọ̀nà ọkọ̀ èyí tẹ́ ẹ bá wà ọlọ́run ní jẹ́ képo tán bẹ̀ kó tètè dé ni o túndé hmm. èmi ètò kọ sísọ. èmi lọ kọ sísọ. àwọn olówó nàbìmàrè tí wọ́n ń béèrè fún ẹ̀wà àti àgbàdo lẹ́yìn ìgbà tí wọ́n bá jọ ní àjọṣepọ̀ tán pẹ̀lú ẹni bá gbé wọn lágbèrè lílọ ṣètò ṣé ẹ lẹ́wà ṣé ẹ lágbàdo ẹ bu fún wa kò sí ṣòro a fi ṣe owó iṣẹ́ tẹ́ ẹ ṣe táwọn jọ ṣe papọ̀. èmi ló ní à ń béèrè. ẹ̀wà àtàgbàdo ẹ̀wà àtàgbàdo. kí wọ́n fẹ́ kan fi ṣẹ̀wà alágbàdo. ẹ bóyá nǹkan tó fi rẹ́ àgbàdo àfòní ìbẹ́ òní. nǹkan ṣe ọ́. kókó ìròyìn kan tún rèé tó náà tó kọ sísọ o ẹ̀yin náà tún gbọ́ o ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó kàárù ni ẹ jẹ́ kí n tún lọ sí ìlú àṣàbà nípínlẹ̀ delta obìnrin kan mọ̀mọ́rẹ́ ìyáálé ilé ni ọlọ́mọ máa ń ké gbàjarè ló sì ń somi lójú rètérètè ipe nínú àgọ́ ọlọ́pàá hmm. òun náà mọ̀mọ́ ni ọkọ òun tára rẹ̀ ọ̀yá ló kú sí o hmm. ipa àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbé o ṣe wá rọkùnrin hmm. àwọn tí wọn mọ tàbí bá ń rònà àwọn newspaper fẹ́ndọ̀ ni. Mm àwọn ọlọ́pàá sì fi kélé òfin gbé ah. ó sì tún kú ìyàn sí àgọ́ ọlọ́pàá ìyàwó rẹ̀ ti ń ké gbàjarè báyìí o ó ní wọn sọ nǹkan pàtó eléyìí tọkọ ọ̀hún ṣe o abẹ́rẹ́ pọkọ sísọ. ọ̀kan tún kọ sísọ jẹ́ kí n tún já sí etí ìgbọ́ àwọn olólùfẹ́ wa àtúndé ká tó kọjá lọ sójú ọjà kan ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ míì tó kọ sísọ mọ̀ rèé o àwọn adigunjalè ni wọ́n pè wọ́n sì tọ́ odidi páìtọ̀ lọ wọ́n yìnbọn pa páìtọ̀ ọmọ rẹ̀ ọmọ ọdún méjì wọ́n tún yìnbọn pa òun náà níbo ló ti gbé ṣẹlẹ̀ bó o ní ṣúṣe kú bó o lọ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ o lọ́sàn-án tòní nàìjíríà tá a sì wà ń bẹ̀ yìí náà ni lábẹ́ òrùn yìí náà sì ni pẹ̀lú. Hmm. bẹ́ẹ̀ mo tún tajú kan rí kókó kan náà ń bí tòun náà tó kọ sísọ nípínlẹ̀ Benue náà ló ti ṣẹlẹ̀ o àwọn ọmọ yahoo àwọn ọmọ yáúyá ẹ ti mọ̀ wọ́n hmm. tí a máa lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára uh-huh. ọwọ́ sì kún àwọn òṣìṣẹ́ àjọ tá a mọ̀ sí àjọ tí ń gbógun ti ìwà àbàjẹ́ àti ṣíṣe owó mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè nàìjíríà àjọ efcc ọwọ́ sì kún tẹ àwọn ọmọ yahoo nípínlẹ̀ benue iná ló ti ṣẹlẹ̀ bó lọ́wọ́ wọn ti ṣe tẹ̀ wọ́n ẹ gbọ́ lọ́sàn-án tòní. ẹja kọjá lọ sókè lọ́hùn ńgbà bá dátọ́ mi náà tá a fi omi sẹ́ẹ́ á padà wá láti wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ ó kọ́ sí sọ. Ijo CCC, Son of Grace Cathedral, Sanctuary of Testimony, in conjunction with Great Disciple International, present all-round worship and night of grace. oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ló máa ń ṣẹlẹ̀ nígbà tá a bá yin olúwa. gbogbo èèyàn ẹ jẹ́ ká jọ lọ yin olúwa nínú ìpàdé alágbára yìí. tágbé àkórí rẹ̀ ní àánú ọlọ́run get mercy. ó máa bẹ̀rẹ̀ ní wednesday twenty six may pẹ̀lú seven hours with cry. láti aago mẹ́sàn-án òwúrọ̀ thursday twenty seven dápẹ́ ní the blessed day bẹ̀rẹ̀ láago márùn-ún òwúrọ̀ friday ni all round worship gangan máa wáyé níbi tí ọ̀pọ̀ olórin ẹ̀mí bíi sami water wale glory ayọ̀fún melody lullaby prince sunny gold àti ṣèyí méjọ yóò ti máa forin ẹ̀mí fọwọ́ olórùn sọ̀kalẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́ sunday thirty eight may láwùkádi ohun gbogbo lẹ̀ pẹ̀lú ìsìn dúpẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́wàá mẹ́wàá òwúrọ̀. prophet akintola prophet dr kunle ọmọyẹni jp. ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run míì yóò máa darapọ̀ mọ́ prophet tí Omo, mohammed olùṣọ́ asna tó jẹ́ olùgbàlejò láti ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀. ìjọ ccc throne of grace cathedral sanctuary of testimonies tó wà ní one sixty three àṣírìbò ẹsẹ̀ àlówólé àdìgbàbẹ́òkúta ni all round worship and night of grace ti máa wáyé. fọlá ìsíwájú sí zero eight zero six five five two seven five four one. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ́ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. sísọ. ẹ káàbọ̀ padà látọjú ọjà ó yá o ẹ jẹ́ àfọyín tán lórí àwọn òròyìn tẹ́ ẹ ti kọ́ gbọ́ àwọn kókó kòkó kókó tó sodo sínú rẹ̀ lọ́hùn. ṣé kí n ṣẹwọ́ láti yìn? ọ̀ya ṣẹwọ́ ṣájẹ́ kámàrè ló kókó ń bá wa tajà. àbí ìkìlọ̀ àbúrò ń bẹ̀ ọ̀rọ̀ má má ṣe bẹ́ẹ̀ ó má má kọ sísọ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ eléyìí wọ́n ní àrírú eléyìí rí lóòótọ́ a fi ń dẹ́rù bọ lọ́rọ̀ ni ṣùgbọ́n o báwọn nǹkan àjèjì bá ṣe ń ṣẹlẹ̀ ó yẹ ká máa mú wáyé pé ó ń túmọ̀ sí pé ayé ń dojú kejì bọ̀ kọ́lọ́ ń hmm. ṣàánú ẹni ni. àwọn olówó nàbì kan mọ̀ rèé tí wọ́n kóra wọn jáde ní tùtù wọ́bọ tí wọ́n sì lọ dúró sí ìrònà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ìṣebọ́ọ̀lẹ̀ múdòdó wọn ó yẹ kó ti yé yín àwọn orí ibùsùn ńlọwọ́ wà. àwọn wọlé ọmọ mi. fi ti bí pawó wọ́n ní bí wọ́n mà ṣe lọ dúró sí orígun agbègbè kan tí wọ́n pè ní Dema Growth Point rèé tí wọ́n sì ń dúró de àwọn oníbàárà wọn tí ó wà láti gbé wọn lọ sílé tí wọ́n jọ lọ ṣètò fúnra wọn tí wọ́n gbowó lọ́wọ́ wọn àmọ́ wọ́n á wò pé nígbà tí ojú ọjọ́ tó ń rí bákan bákan bákan ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ní owó lọ́wọ́ lásìkò tá a wà yìí wọ́n bá ní kó burúkú bàjẹ́ àwọn ti tún gbé fọ́múlà míì kalẹ̀ táwọn ń gbà lọ́wọ́ àwọn tó bá gbé wọn lọ láti lọ bá wọn ṣe eré yùnkínyùnkín gẹ́ bí wọ́n ṣe fi ń pawó wọlé ní tiwọn hmm. eh, eh, wọ́n ní ohun tó ń gbà báyìí wọ́n ní tí wọ́n bá ti gba eh, bọ́kẹ́ẹ̀tì ìyún àwọn kè bomi gódógódó ohun tí ẹ̀ fi ń bomi wẹ̀ tí wọ́n bá ti gba bọ́kẹ́ẹ̀tì kan léyìí tó jẹ́ pé àgbàdo kúnnú rẹ̀ wọ́n ó sì gba ti ẹ̀wà náà léyìí tí wọ́n fi kọ́ọ̀pù kọ́ọ̀pù wọn bíi márùn-ún wọ́n ní tí wọ́n bá ti kó fún wọn ó ti tán iṣẹ́ ajé wọn ó ti parí nù hmm. àjọṣepọ̀ láàrin wọn wípé wọ́n gbé wọn wọlé wọ́n jọ lọ ṣeré yòkíyòkí ibú wọ́n sì ti fún wọn lágbàdo àtẹ̀wà owó iṣẹ́ ni wọ́n san fún wọn nípasẹ̀ yún wọn ní ọ̀rọ̀ ọ̀hún wọ́n mà pé lóòó mà ṣe bẹ́ẹ̀ ó mà ń lárónú débi pé ó ti fẹ́ẹ̀ ká gbogbo ilẹ̀ Zimbabwe gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ ní nílẹ̀ zimbabwe ni wọ́n ní à ẹ̀yin aláṣẹ ìjọba ní ilẹ̀ zimbabwe ẹ mà dákun dábọ̀ àti àwọn àjọ ńláńlá tó díjà jẹ yàtọ̀ fún pákó ìpè á sàn kí wọ́n tètè bá wọn kó owó ẹ̀yáwó sí gbòòrò fún àwọn ènìyàn ní ilẹ̀ zimbabwe nítorí pé ètò ọrọ̀ ajé wọn ó ti fọyán mú bẹ́ẹ̀ ẹ̀rú ti ń bẹ̀ kó ti pàgbínjẹ ẹ̀rú ti bẹ̀rẹ̀ sí í bòṣà wọn kì í ṣe pé bóyá báyẹn náà ló fi ìrùn náà tó ti ẹkùn agbègbè ọ̀dọ́ wa ń bí o àmọ́ ọ̀dà wo lókun èyí tó ń ṣe wọn kò sówó ń gbòòrò fún okòwò ni ló fi jẹ́ pé wọ́n ń gba àgbàdo àti ẹ̀wà bí wọ́n bá ti gbé olówó nàbì tí wọ́n bá ní àjọṣepọ̀ tán tó fẹ́ máa lọ dípò à ń tọwọ́ bọ àpò fún ní dọ́là márùn-ún bí wọ́n ṣe máa ń san tẹ́lẹ̀ àpò ẹ̀wà àti àgbàdo ni wọ́n ń bù sínú ke tí wọ́n ń gbé fún wọn táwọn náà bá sì ti gbà tán wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ọ̀rọ̀ ọ̀hún lágbára tó sì ń jàràn ìràn kiri ṣùgbọ́n àpẹẹrẹ burúkú èyí tó fi ń hàn ságbà ńlá ayé àti irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni pé iná múgbó kòkó bọ̀ hmm. ọgbẹ́ni tán kọ sísọ o. ìròyìn ìtọ́kọ sísọ kan náà túre òótọ́ náà tún gbẹnu tọ́tọ́ kàárù nípínlẹ̀ delta nílùú àṣàbà náà ló ti ṣẹlẹ̀ o obìnrin kan màmá ní ìníkẹ́ gbàjarè o tó sì ń somi lójú rètérètè tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n rà ń kalẹ̀ o ọkọ̀ ọ̀hún tó jẹ́ newspaper vendor ti ń ta pépà ń rònà ìyùnwé ìròyìn àwọn ọlọ́pàá fi kélé òfin gbé e àwọn ò sì mọ ohun tó ṣe dòní o olóòtí ń kú lọ lágọ̀ọ́ ọlọ́pàá o ní í ṣe lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ o pẹ̀lú arábìnrin kan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Ngozi Patrick wọ́n ní arábìnrin. Ngozi Patrick yìí òun náà ló fi ìlú Àṣàbà nípínlẹ̀ Delta ṣe ibùgbé òtún ti ọkọ rẹ̀ wọ́n ní sàdédé òun náà wọ́n mọ̀mọ́ àá jíṣẹ́ fún lé o ipa àwọn ọlọ́pàá mọ̀mọ́ ti fi kélé òfin gbé ọkọ rẹ̀ tí ń jẹ́ Patrick Owuoha eléyìí tọ́jà pé ìmọ̀ ta ìwé ìròyìn káàkiri rònà ni o ìyún àwọn newspaper vendors wọ́n ní náà níṣẹ́ tọkọ rẹ̀ ń ṣe wọ́n ní àwọn èèyàn wọn wá sáré fi tó ìyàwó ìlétí o ipa àwọn ọlọ́pàá mọ̀ ti fi kélé òfin gbé ọkọ rẹ̀ o wọ́n ní nígbà tí arábìnrin yìí tí ó sì dágọ̀ ọlọ́pàá eléyìí tí wọ́n júwèé fún pé ibi táwọn ọlọ́pàá ti wá tí wọ́n fi kélé òfin gbé ọkọ rẹ̀ ìgbà tí ó débẹ̀ wọ́n ní ní àwọn ọlọ́pàá ẹ̀wọ̀n ọ̀mọ̀mọ̀ rí nǹkan kan pàtó eléyìí tí wọ́n sọ pé arákùnrin ń ṣe wọ́n ní bẹ́ẹ̀ níyàwó rẹ̀ ń sọ pé ọkọ òun ṣiṣẹ́ òjọ́ rẹ̀ lọ́nìí wọ́n wáá fi tóun létí ńlé ní ìsinmi ipò ẹ̀yìn ọlọ́pàá ti fi kélé òfin gbé wọ́n sì júwe àgọ́ ọlọ́pàá eléyìí tí wọ́n mú wá lòun fi wá bì wọ́n ní làwọn ọlọ́pàá bá fà kékọ́rí pé pẹ́rẹ́ àwọn ò ní sọ nǹkan kan o ìpè inú gòdògòdò táwọn fi síhun iná ẹ̀lẹ́mí rẹ̀ ọ̀fẹ́ ẹ̀ bọ́ sí o onígbà táwọn èèkà lé ní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ìkẹrin ìkarùn-ún ọkọ̀ ọ̀hún mọ̀mọ̀ ti lò bí ọ̀sẹ̀ bíi mélòó kan iyùn nínú àgọ́ ọlọ́pàá o ó ní tó sì jẹ́ pọkọ ọ̀hún gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara rẹ̀ ọ̀dá òjòjò ń sògùn rẹ̀ ara rẹ̀ ò lè yún lọ́jọ́ pàtó eléyìí tí a fi kélé òfin pé ipò kan mánéèjì ara rẹ̀ bí àṣà àwọn iléèbó ọkàn kẹra rẹ̀ lọ ni o láti ẹ̀ títí lọ ta pépà káwọn olè bá àrówó jẹun gẹ́gẹ́ bí ti ṣe máa kiri káàkiri o ó ní gbogbo àlàyé ló ń ṣe fáwọn ọlọ́pàá ó ní síbẹ̀ gbogbo àlàyé òun bí ìgbà téèyàn ń yín àgbàdo sẹ́yìn ìgbanilétí àwọn ọlọ́pàá ò ìpè wọn ò tiẹ̀ gbọ́ nǹkan kan tó ń sọ ó ní ló ń bá ń pàràrò ó ní ló ń bá tó padà lọ títí tó fi wá lé bí ọ̀sẹ̀ kan lọ́lọ́ báyìí o bẹ́ẹ̀ ni arábìnrin yìí nígbà tí ó wàá tẹ̀síwájú ó ní nǹkan tó ń kàn fetí kọ́ òun náà nípa àwọn kan ń gbé ìròyìn kan ìpèrè ìdí pàtàkì táwọn ọlọ́pàá ń fìfì kélé òfin gbé ọkọ ọ̀hún ìyàn arákùnrin Patrick Onwuaha iná ní pé wọ́n ń fẹ̀sùn kàn án ipe ọta ìwé ìròyìn kan eléyìí tí wọ́n pè ní Biafra newspapers ìyún ìwé ìròyìn orílẹ̀-èdè Biafra iná ní ń ta o ipe hmm. tí a ń fi kàn nù ipe wọn ò sì lè sọ́kàn lójú ipò ń sì béèrè béèrè òun láwọn sọ tó ipe ìwé ìròyìn tí wọ́n newspapers ipe ní akamọ́kọ̀ arábìnrin ìyọ̀n arábìnrin Ngozi ọwọ́ arawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba àpínlẹ̀ Delta tó ń ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ipe kí wọ́n wá ara ń kalẹ̀ o ipọkọ̀ wọn ò gbọ́dọ̀ kú sínú àgọ́ ọlọ́pàá tó wà o ìpara rẹ̀ ọ̀yá lọ́jọ́ tí wọ́n mú o ìpè kí wọ́n tètè bó yanjú rẹ̀ o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. tó omi ìtúre tó tún kọ sísọ o ọlọ́run kó máa ṣàánú ẹni ni bá a ṣe mú wá ẹ máa jẹ́ máa kọ́ àwọn ẹ̀kọ́ tó wà nú ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ojú ìtú ẹ̀ wọn ò mọ̀ tí ì rí ìtúndé. Hmm. ká gbọ́ yìí pé àwọn agbébọn kan ṣàdédé mà ni wọ́n lọ tí wọ́n sì wọlé tọ òjíṣẹ́ ọlọ́run alàyè kan tí wọ́n sì lọ́ọ́ mú àṣàláìlù dé bàbá bọ́ńbàbà tòun tọmọ ẹ̀. ọjọ́ burúkú èṣù gbómímú ìní ó jẹ́ nígbà tí àwọn adigunjalè kan tí wọ́n sì ṣàdédé lọ bá òjíṣẹ́ ọlọ́run alàyè kan tí wọ́n ní Python Leviticus Mapa Marcus ni wọ́n pe orúkọ rẹ̀ wọ́n ní àtòun àti ọmọ rẹ̀ Godsend Mapa wọ́n ní ni wọ́n jọ wà nínú ilé lọ́jọ́ tá à ń sọ yìí kò síyàwó rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ngbà náà ṣàdédé ńlá àwọn agbébọn ọ̀hún tí ó jẹ́ adigunjalè sì dé gàjàgàjàgàjà ni wọ́n bá sì wọ ilé ilẹ̀ rẹ̀ lọ ní tààràtà bí wọ́n ṣe pè é síta àtòun àtàwọn ọmọ wọn ni òun àtọmọ tó gbé lọ́wọ́ tí í ṣe ọmọ rẹ̀ ọmọ ọdún méjì ǹdẹ́ tí wọ́n bọ̀ síwájú ta wọ́n ní wọ́n ń béèrè àwọn dúkìá kan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n sọdúnmọ́ pé òjíṣẹ́ ọlọ́run lòun kò sówó kò sí nǹkan kan bìkan káàsì tó ṣẹ́jú pẹ́ wọ́n mà dáná ọ̀bọ̀n ya arákùnrin ọ̀hún wọ́n ní kó má lọ rò pé àwọn ń fi ìbọn ṣeré ni o bí wọ́n ṣe tá ń bọn wọ́n ta ọmọ rẹ̀ náà níbọn ìró ìbọn làwọn ará àdúgbò gbọ́ kí wọ́n tó sáré dìgbàdìgbàdìgbàdìgbàdì àdébẹ̀ ní abúlé kambere léè tó wà ní ìpínlẹ̀ niger yìí wọ́n ní èrò ìbọn ni wọ́n bá tó tún lọ lójú òpópónà pẹ̀lú ọkọ̀ tí wọ́n sì ń sáré lọ lẹ́lẹ́lẹ́lẹ́ ńlá àwọn èèyàn bá ní ọ̀rọ̀ yìí ó mà ṣe bákan bákan bákan ṣé kì í ṣe pé bóyá àwọn agbébọn yìí bóyá oníṣẹ́ ẹkú ni wọ́n tàbá digunjalè wọ́n ní ìyàwó ńkọ́ àṣé kété tí ìyàwó ti kẹ́fìn yìí pé wọ́n gbé àwọn adigunjalè ọ̀hún dé ni ìyàwó ti mú ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n ti kọ́kọ́ lìkì mọ́bi tí wọ́n wà kété tí bàbá yìí tó gbé ọmọ rẹ̀ dání ìyún python náà tó sì yọjú sí wọn pé láti bo kinní kankankan tí wọ́n jọ ń ní gbólóhùn ibẹ̀ wọ́n gbérò jù bọ́n kalẹ̀ tí wọ́n sì ta arákùnrin ọ̀hún níbọn tí wọ́n tún yin ọmọ rẹ̀ tó gbé lọ́wọ́ náà níbọn ìyàwó àti ọmọbìnrin kékeré èyí tí ó wà lọ́wọ́ rẹ̀ tí wọ́n jọ wà nínú ilé ni wọ́n bá gbéra pàǹtí wọn ni wọ́n bẹ́yìn kùlé jáde ká tó ṣẹ́jú pẹ́ ńgbà táwọn ará àdúgbò fi jáde ìyàwó àti ọmọ kékeré obìnrin ti bí wọ́n ti sá lọ bàbá ti ṣe pàìtọ̀ àti ọmọ rẹ̀ ọmọ ọdún méjì bí wọ́n mà ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìbọn gbẹ̀mí wọn lágbẹ́dọ́ngbọ́màrè ọ̀rọ̀ Samuel Solomon òun náà ṣe ọ̀rọ̀ yìí àwọn máa ń pè lówe ó máa ń lárónú onímọ̀ọ́nì ní ìpínlẹ̀ niger ọ̀làmọ́lá ní ìpínlẹ̀ niger adigunjalè ń wá jàǹdùkú agbébọn ń wá tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ń da omi ìbànújẹ́ sí ọkàn àwọn èèyàn àti ọ̀dẹ́ ẹlẹ́ọ̀dẹ́ ká ti wá gbọ́ kí la fẹ́ sọ wípé odidi páìtọ̀ ọ̀hún tó ṣe fún wọn tó tó bẹ́ẹ̀ hmm. tí wọ́n ṣe mú oníṣẹ́ ikú tí wọ́n fi lọ́ọ́ fi jẹ́ fún un ọ̀rọ̀ gbẹnu sísọ o àwọn jàǹdùkú wọ́n lọ wọlé bá pàìtọ̀ wọ́n yìnbọn pa pàìtọ̀ àti ọmọ rẹ̀ ọmọ ọdún méjì ìyàwó tòun tọmọ kékeré tó kùn lọ́wọ́ wọn èyí ń júbà ehoro bíi bẹ́ẹ̀ kọ́ gbogbo wọn ni wọn bá fi ìbọn rún mọ́lẹ̀ abẹ́rẹ́ bó tún kọ sísọ. kọ́lọ́ ọmọ dáàbò rẹ̀ bò wá o. ìbámu ó sún ni o ìròyìn tó kọ sísọ kan náà tún o nípínlẹ̀ Benue òun ló ti ṣẹlẹ̀ o tó ń ti ìpínlẹ̀ Enugu mọ́ ìpínlẹ̀ Imo ẹ̀jẹ̀ ń kó ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mhm. ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ ọmọ kọ sísọ pẹ̀lú bó ti ṣe jẹ́ pé ṣàdédé lọ́wọ́ òsìnkú àwọn òṣìṣẹ́ àjọ tá a mọ̀ sí EFCC iná lọ ti àwọn gìrìgánkò kan tí a ń jẹ́ ọmọ yahoo àwọn tí a máa lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára ni o wọ́n ní nípínlẹ̀ Benue òun náà làwọn ikọ̀ tá a mọ̀ sí òṣìṣẹ́ àjọ EFCC ìyẹn àjọ tí ń gbógun ti wà bàjẹ́ àti ṣòwò mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ìwà ọ̀daràn wọ́n ní náà wọ́n lọ ya bo agbègbè kan pẹ̀lú báwọn èèyàn ti ṣe ta wọ́n lólobó ìyún nípínlẹ̀ benue mọ̀mọ́ ni wọ́n lọ gba bí wọ́n ti ṣe ya bo agbègbè ni wọ́n bá àwọn ọmọkùnrin dẹ̀nkù dẹ̀nkù tí àyà wọn rí bẹ̀nkù bẹ̀nkù iná wọn bá wọn nù ilé o wọ́n ní àwọn ọmọkùnrin tá a sì ń wí tí wọ́n jẹ́ ọ̀dọ́mọdékùnrin òun náà wọ́n mọ̀mọ̀ jẹ́ mẹ́rin níye wọ́n ní ni àwọn òṣìṣẹ́ àjọ EFCC bá yabò wọ́n o wọ́n nígbà wọ́n yabò wọ́n àwọn nǹkan tí wọ́n bá ń bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi tàwọn lólobó iná bí bẹ́ẹ̀ wọ́n náà wọ́n ṣe bá o wọ́n ní nǹkan tí wọ́n bá ń bẹ̀ iná ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ayárabíàṣá alágbélétan tá a mọ̀ sí laptop to computer wọ́n ní wọ́n bá ń bẹ̀ o lọ́pọ̀lọpọ̀ wọ́n ní wọ́n tún rí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóníranran àti àwọn ìwé kan tó jẹ́ pé ńgbà wọ́n mọ̀ ká tí wọ́n mọ̀ ká lọ́jà àwọn dọ́kúmẹ́ǹtì eléyìí tó jẹ́ pé àwọn ọmọkùnrin máa ń lò láti fi lu jìbìtì pẹ̀lú àwọn tí wọ́n bá gbé súnmọ́ o wọ́n ní àwọn àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ EFCC lẹ́yẹ ọ̀sọ́kà òun náà wọ́n fi kélé òfin gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin o wọ́n nígbà àwọn ọ̀dàgọ̀ tí wọ́n ó dé ọ̀dọ̀ wọn ìyẹn ọ́fíìsì wọn tí wọ́n ó mú wọn débẹ̀ làwọn ọmọkùnrin tí à ń wí tí wọ́n jẹ́ mẹ́rin níye ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò bí ìyá àti bí o èyí pé káwọn òṣìṣẹ́ àjọ EFCC kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́ èyí pé ọmọ yahoo ọmọ yáyá làwọn o èyí pé àwọn jingiri inú káwọn ọmọ lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára o débi pé gan kì í ṣe mẹ́rin làwọn àwọn pọ̀ ju mẹ́rin lọ o wọ́n láwọn mẹ́rin làwọn wà ń lé lákòókò eléyìí táwọn òṣìṣẹ́ àjọ EFCC tí wọ́n bá wọn lépa wọn ń sáṣẹ́ lọ lákòókò náà ni o nígbà tí ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyẹn ò lẹ́ka ìròyìn àti ìkéde ìyẹn ò fún ti àjọ EFCC lórílẹ̀‐èdè Nàìjíríà wíṣín Uwujaren tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní lóòótọ́ làwọn òṣìṣẹ́ àjọ àwọn ni a fi kélé òfin gbé àwọn ọmọ yahoo kan ìyọ̀n nípínlẹ̀ Benue pé mẹ́rin ni á ó ní kò tún tán síbẹ̀ o ó ní nípínlẹ̀ Enugu náà ó ní mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ìlà àwọn ọmọ yahoo ọmọ yahoo yahoo táwọn òṣìṣẹ́ àwọn fi kélé òfin gbé ó tún tẹ̀síwájú ó ní nípínlẹ̀ Imo ó láwọn èèyàn jẹ́ mẹ́wàá báwọn ó ní nípínlẹ̀ Imo ó láwọn tí wọ́n jẹ́ mẹ́sà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọ ọmọ yahoo ọmọ yahoo yahoo tí wọ́n lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára àwọn òṣìṣẹ́ àwọn tó fi kélé òfin gbé ó lápapọ̀ wọ́n wá jẹ́ mẹ́tàlá lápapọ̀ ìyẹn lọ́jọ́ kan dodo ni o oníṣẹ́ ti wá rí báyìí o ipa àwọn òṣìṣẹ́ àwọn ń ṣiṣẹ́ kárakára ni ó ní lára àwọn nǹkan táwọn sì rí gbà lọ́wọ́ wọn ó ní ọ̀pọ̀lọpọ̀ kọ̀mpútà ìyún ẹ̀rọ ayárabíàṣá alágbélétan laptop computers àwọn rí gbà lọ́wọ́ wọn tó ń tẹ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye àti àwọn nǹkan míì àtàwọn nǹkan míì ó ní a ti wà lákọlù àwọn báyìí o báwọn bá sì ti parí gbogbo iṣẹ́ ìwádìí àwọn lórí ọ̀rọ̀ wọn àwọn ò gbé wọn lọ ilé ẹjọ́ ni o àbẹ́ẹ̀rí pọkọ sísọ o. tọ́ ẹgbẹ́ ilé ní belenja kò ṣẹlẹ̀ rí ijọ́ kan náà ni ó ṣẹlẹ̀ bó bá sì ti ṣẹlẹ̀ ọgbọ́n ọgbọ́n lòun gbogbo fi ń kọ́ ni arábìnrin kan rèé ọlọ́kọ méje ọkọ mélòó ló pé. ọkọ méje seven husbands. kàkà yọ gbọ́ o. yín lọ bá tètè wí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó tún kọ sísọ fún arábìnrin kan tó jẹ́ pé fọ́nrán rẹ̀ ó ń jà rìnrìn káàkiri orí ẹ̀rọ ayélujára láti àná tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ti rí fọ́nrán ọ̀hún gan tòun ti ohun tó ń jábọ́ látẹnu arábìnrin náà tó ń ṣe wọ́n ní kàyéfì pé àà àmàfẹ́ gbọ́rọ̀ eléyìí ọkùnrin kan ńlamọ̀ tí obìnrin kan fẹ́ẹ́ a sì tún gbọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ ní bíi ọdún mẹ́wàá sẹ́yìn díẹ̀ ti arákùnrin arábìnrin kan ọlọ́kọ méjì àmọ́ eléyìí ọlọ́kọ méje yìí tó a jẹ́ tó sì jẹ́ pé ó tún fọwọ́ gbáyà pé bẹ́ẹ̀ ni òun lòun fẹ́ ọkọ méjèèje òun sì fẹ́ wọn sí ìyànà ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. òun sì kọ́lé fún ọ̀kọ̀ọ̀kan wọn kò sì séè tí wọ́n bí pọ̀nrípọ̀gbà rẹ̀ dá tí ó àlè lẹ́yìn òun ọ̀rọ̀ kọ sísọ o pẹ̀lú fọ́nrán ọ̀hún léyìí tó ń jà rìnrìn kiri tó ṣe ní àlàyé ṣísẹ̀ntẹ̀lé pé bóun ṣe wà yìí torí àwọn ọkùnrin ọ̀hún ńlòun náà ṣe ń ṣiṣẹ́ òun sì ṣiṣẹ́ òun tọ́jú wọn òun sì kọ́lé fún àwọn ọkọ méjèèje wọ́n sì wà ní ìyànà ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà tó bá sì wù òun lò wọ́n lọ́kàn sí wọn ẹni tó bá sì wù òun nù wọn lò wọ́n kànlẹ̀kùn yàrá rẹ̀ yìí pé eré ìfẹ́ ó ti yá eré oge ìwọ ní ọkàn lọ́la ó ní agbára tóun sì gbà pẹ̀lú agbára òun kò sí ètò tó bẹ́ẹ̀ nù wọn tí ó wàá gbẹ́ pé òun ṣe nǹkan báyìí tí ó wà ní ẹbí òun kan o òun lọ fẹjọ́ sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sábẹ́ fọ́nrán òun ni wọ́n sọ ọdún mọ́ ẹ pé ah iron lady queen mama wọn ni ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣòdà bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọ sísọ o arábìnrin ọlọ́kọ méje ó ń jà lórí ẹ̀rọ ayélujára lásìkò tá a wà yìí o tóníròyìn ọlọ́kọ méje tó kan mm. mo ń wò pé bó ni ó ṣe máa sáfíìsì ṣe sáàfù wọn. ṣé ọmọ àṣàfù wọn eh. ó lóun ti kọ́ ilé fún àwọn méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó bá wọn òun pé káwọn jọ ṣeré ìfẹ́ ńlò wọ́n lọ sọ́dọ̀ ẹ̀ hmm. wọn ò sì gbọdọ̀ torí pé òun ò wá wá sọ́dọ̀ eléyìí lónìí òun lọ sọ́dọ̀ tọ̀hún yọ wà lóun lọ mú obìnrin kan ẹlẹ́jẹ̀ tútù sọ́dọ̀ yìí pé kò sí nǹkan tó jọ o. ọkọ̀ sísọ pọ̀ jẹ́mi ó sáré jólè mọ́ ká tó kàn sáwọn aráalé. olùwàyíwẹ́dà. ọ̀rọ̀ kọ sísọ nípínlẹ̀ wo ni nípínlẹ̀ Rivers mọ̀mọ́ ni níbẹ̀ ni ọ̀dọ́mọdékùnrin kan tó lọ gbowó lọ́dọ̀ àwọn tí wọ́n máa ṣe sanwó kó tó gbowó POS iná lọ́jẹ́ pọ́wọ́ tí wọ́n fi sanwó fún o orí owó tó jẹ́ àdàmọ̀dì tó jẹ́ káńtáfíìtì tó jẹ́ pé ayédèrú owó ni orí lára owó lọ́ba dá padà lọ̀rọ̀ bá di rántó o wọ́n gun lọ́bẹ̀ o bẹ́ẹ̀ wọ́n tó yìnbọn pa o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀mọ́ kọ sísọ ẹ̀yìn o nípínlẹ̀ Rivers mọ̀mọ́ni níbẹ̀ ni ọ̀dọ́mọdékùnrin kan eléyìí tí wọ́n po orúkọ rẹ̀ ní Chimeray ọjì wọ́n ní náà ló jẹ́ ọmọ ọdún méjìlélógún twenty two year old wọ́n pé o wọ́n ní ọjì yìí iná ló jẹ́ pé kò lówó lọ o ó wá pe ọ̀rẹ́ rẹ̀ kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gà á síbi létí pé kó fi owó ránṣẹ́ sóun lórí àpò àṣọ ìfowópamọ́sí òun ìyún báǹkì àkáǹtì òun o nìyún bá send lọ́ba fowó ránṣẹ́ sí o nígbà tí ó fowó ránṣẹ́ sí lọ́jẹ́ one thousand five hundred naira ẹgbẹ̀rún kan àtààbọ̀ náírà ṣùgbọ́n wò ó pé òun ọ̀sẹ̀sẹ̀ nílò láti lọ ilé ìfowópamọ́ láti lọ máa gbowó ìyún lẹ́nu rin lọ́bàgbọ́ ẹ̀kan gba ọ̀dọ̀ àwọn sanwó kó o tó gbowó POS lọ́bàgbàbẹ̀ lọ ìyún ládùúgbò wọn ìgbà tí ó sanwó jáde fún un lára one thousand five hundred naira eléyìí tí wọ́n san fún one thousand bẹ̀yìn ẹgbẹ̀rún kan náírà iná lọ́jà ayédèrú owó kántáfìtì wọ́n pé o wọ́n ní ní ọ́jì lọ́ba náwó sí ọkùnrin ọ̀hún pé owó ayédèrú lẹ fóun ẹ bóun pààrọ̀ rẹ̀ sẹ́yìn náà rí ni kì í sòrí jìnnà owó wọ́n ní lọ́rọ̀ bá diran tó níyàn ò bá lọ pé àwọn kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ fìjìláńtẹ́ kan ládùúgbò ń wá o wọ́n nígbà àwọn òde bẹ́ẹ̀ wọ́n bá ní kó gorí ọ̀kadà pẹ̀lú àwọn ni ọ́jì bá yarí pọ̀ ògorí ọ̀kadà kankan o òun wá pààrọ̀ owó counterfeit tí wọ́n fò ní lọ́rọ̀ bá diran tó wọ́n ní ká tó bójú wò bójú rí wọ́n gún lọ́bẹ ìyẹn ní gbogbo ara rẹ̀ wọ́n ní gbọ́ yá nìkan tó fàgbọn yọ lára wọn lọ́ba yìnbọn pa o hmm. àwọn òbí rẹ̀ ṣàlàyé tó ń tàǹtì rẹ̀ o ipe káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wá ra wọn kalẹ̀ o ipe kódà gan wọ́n tó ti gbé òkú rẹ̀ lọ páwọn ọmọ bí wọ́n gbókú rẹ̀ lọ́ba yìí o àbẹ́ẹ̀rí pọkọ sísọ o. gbogbo òṣẹlẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ tá a mú wá fún yín lónìí ká fi ọ̀rọ̀ lọ́rọ̀ ká ẹ ṣàríkọ́gbọ́n ni ká fọgbọ́n ọlọ́gbọ́n ká fi kọ́ra ẹni ará àṣáájú tó bá ti jì í kòtò ó ṣe bẹ́ẹ̀ ó kára yòókù lọ́gbọ́n àní jì sí kòtò ayé láṣẹ ọba mi òkè àwọn tó bá ti wá jì sí ọlọ́run wọn bá mi yọ́nú sí wọn ayé á yọ́nú sí wọn ọlọ́run ó sì bá a yọ wọn láyọ̀ àtàláfíà pẹ̀lú eléyìí náà ni ká máa fi ṣe lọ lórí ètò ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní gbogbo yín pátá ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín àti fífún bí ẹ ṣe ń gbádùn wa ìṣe yín yóò máa wọ ọlọ́run ní gbogbo ìgbà ni Samuel gbèsàbí ló kọ tèmi ire o. tó wọ́n ní tọkọ̀ bárò òkun tó bárò ọ̀sà ó di dandan kó forí balẹ̀ fẹlẹ́bùtẹ́ ibi tá a tún bá dé lọ́sàn-án tòní ó náà látara gẹni pété lórí ìròyìn eléyìí tọkọ sísọ orúkọ mi ò yí padà o Túndé Hamzat ló kọ mi bàbá àwọn ọmọ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ti jẹ́ èpo ọ̀la o. má fi láyàn lójú o. tó bá ti jẹ́ èpo ọ̀la. má fi láyàn lójú o. ẹni fọlá láyàn lójú lọ́jọ́ sí ọ̀dọ̀ ọlọ́lá lónìí. ẹni fọlá láyàn lójú lọ́jọ́ sí ọ̀dọ̀ ọlọ́lá lónìí. Èmi ṣàdúrà dé wípé ànídọ́lọ́lá náà. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jẹ́ abọ́ ó fọ́nká. á ló bá tán. èso dáradára ti fọ́. ó ṣe adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó dán. one oh seven dot nine fm na fresh e dey fresh ká polówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin an exhaustive news na fresh e dey fresh ká ṣe tòótọ́ kúnjú owó ó dùn ó ń dán gbinrin programs full of wisdom o oh. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey care am o oh. ẹ mọ gbọ́ fresh fm àdìgbò ń kẹrẹ́dẹ̀ wẹ́ẹ́dẹ̀ rẹ̀ nù tókì ó lípọ̀ naija káàkiri àgbáyé pátá ti ń gbọ́ amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di méde fresh o. wa náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń súnni láyé tó àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn.